ووعدنا بالفوز والنجاة إن اتقيناه حقا فقال سبحانه يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم أيها المسلم اعلم أن حوادث الزمن وتقلبات الأحوال لدليل على تمام التصرف لله تعالى وأمارة كمال التدبير للخالق عز وجل فالحياة غير مستقرة يا عباد الله والزمان والأحوال غير ثابت أيها المؤمنون يا عباد الله إن لكم لعبرة لما حصل من قبل وما يحصل في الحال وما ربما سيحصل في المستقبل أيها المسلمون فلنعتبر بما أودعه الله في هذه الآيات الكريمة من الوقائع والحوادث لبني إسرائيل فقال تعالى عنهم وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك بمؤمنين فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين ولما وقع عليهم الرجس ولما وقع عليهم الرجس قالوا يا موسى ادع لنا ربك بما عهد عندك لئن كشفت عنا الرجس لنؤمنن لك ولنرسلن معك بني إسرائيل فالعاقل يا عباد الله يلتفت إلى ما مضى وينظر إلى ما بأمامه يرى وما يحصل في الصين في بلاد الصين الآن من بطش ربك الشديد لآيات لقوم يتفكرون قال تعالى إن بطش ربك لشديد بارك الله لي ولكم وجعلني وإياكم من أهل الفوز في الدنيا والآخرة إنه على ذلك قدير وبالإجابة الجديد والحمد لله رب العالمين الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ẹ̀yàn rúṣẹ́ ọlọ́wọ́ ọba gbogbo ọpẹ́ kọmọ jẹ́kẹ́ ọlọ́wọ́ ọba wa subhanahu wa ta'ala bákanáà ìtútù jù nínú as-salat àti ìtọ́dára jù nínú as-salam kọmọ bá nábi wa Muhammad sallallahu alaihi wa sallam àti gbogbo àwọn ará ilé tí wọ́n jára ilé wà nábi ọlọ́wọ́ bákanáà àti gbogbo àwọn tí wọ́n gbà fún lójú ayé ẹ̀ àtàwọn táwọn náà gbà fún lẹ́yìn ìgbà tó kúrò láyé kí asọ́láàt àti asàlámù kọ́ máa rin kó sì máa sàn wá bá àwa náà ọlọ́run ọba kọjá kó rí bẹ́ẹ̀. ẹ̀rọ ọmọ bíi olúwa wa subhanahu wa ta'ala gbogbo ìgbà ni wọ́n máa ń pa wá láti pé ká bẹ̀rù àwọn wọ́n tún ní ká bẹ̀rù àwọn lẹ́yìn bákan náà nínú àyà nínú kótóbà tèmi ọlọ́run ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ tẹ́ ẹ bá ti bẹ̀rù èmi ọlọ́run màá máa jẹ́ kẹ́ ẹ máa rójú ọ̀nà tẹ́ ẹ fẹ́ tọ̀ màá jẹ́ kẹ́ ẹ máa rí tọ̀ màá máa lànà fún yìí yẹ jà lẹ́kùn fòrùkọ́ ọ̀nà tẹ́ ẹ bá ti ń bẹ̀rù èmi ọlọ́wọ́ bá ìbẹ̀rù mi yọ́ máa mú yín lọ bí pé kí máa pa àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ bá ti rẹ́ fún yìí ẹ wá lọ mọ̀ pé lára ìbẹ̀rù ọlọ́run orí wà ń bẹ̀ wallahu dhul fadlil gbogbo ẹni tó bá bẹ̀rù ọlọ́run kọlọ́mọ̀ fi ọlọ́run ọba fún un ní alifọ́dúnlò làwọn torí pé níbẹ̀rù ọlọ́run fúnra ara rẹ̀ àti ní èsì dọ̀rọ̀ àfi ká wá kájà sí tẹ̀sọ̀ ọlọ́run bá kó fún wa níbẹ̀rù rẹ̀ mùsùlùmí òdodo lọ́kùnrin mùsùlùmá òdodo lóbìnrin ẹ lọ́mọ yìí gbé gbogbo àwọn àtẹlẹ ìgbà àti àwọn arúgbèrúdè tí bá ń ṣẹlẹ̀ ní àwọn àkókò tá a ti ń sáyé tá a ń sáyé lọ́wọ́ ẹ pé kì í ṣe bá máa wòran lásán kọ́sẹ̀lẹ̀ lókè ọ̀sẹ̀lẹ̀ nísàlẹ̀ ìṣẹ̀lẹ̀ àjálù sí ṣẹlẹ̀ nínú gbà kò dára fún mùsùlùmí bí kò máa wò lásán ẹgẹ́ bí ìgbà pàǹwò pín kò dára fún onílàáká ìtòrí ẹ pé bí kò máa wò àwọn ìṣẹ̀lẹ̀ àjálù gbà tí ń ṣẹlẹ̀ tọ́lọ́ wọn bá ń dára yìí kò máa wò nígbà tó jẹ́ sí pé nǹkan normal ọkàn ṣẹlẹ̀ náà ṣùgbọ́n òtítọ́ yẹ kí mùsùlùmí ó fi máa wọ àwọn àtẹlẹ yìí òun náà ní kọ́ máa gbà yí pé ọlọ́run ọba sàmàtàǹgùdù rẹ náà fún ìdọ̀wà òun lọ́ba tí ṣe ayé bó ṣe wù àwọn ènìyàn ayé ọmọ sàwà bí ó ṣe wù wá ní ṣe bó ṣe wù ẹ lọ́wà dámi lóhùn ọ̀tọ̀ ń gbọ́ mi ṣe bó ṣe wù ẹ lọ́wà wàláhì kò sẹ́ńdí ń tí wọ́n sọ bó ṣe wù wọn lòún wà kò sí tó bá ti ní nǹkan kan lẹ́yìn àkókò tó wà tó ń gbọ́ wa èyí lọ́mọ pé ó ti wù ẹ̀kọ́ lọ wa ọlọ́wọ́n bá ń sa ayé bó ti wù ayé sì ń ṣùgbọ́n pẹ̀lú àti wa gbogbo àwọn ìgbà tí ń láyé yìí pé ó ká máa kẹ́kọ̀ọ́ ń bẹ̀ yí pé ọlọ́wọ́n ọba yìí òun náà ní òun náà ní yóò lè fi kámẹ́rà máa yí pé kọ̀ọ̀sì alágbára kankan níwájú agbára ọlọ́run ọba tó bá gbé alágbára bá wà ní ọyẹ kí ẹnìkan ó jẹ stop ọlọ́run pé káì ó tó kọ̀sẹ̀ tó tó bẹ́ẹ̀ tọ́sọ̀ ọlọ́run pé ó tó Allahu Akbar ọlọ́run ló tóbi jùlọ ẹ̀yìn ẹlú sàn ọlọ́run ẹ̀jẹ̀ ká tó ronú gbèsè ayé yìí kò stable ilé ayé tá a wà yìí kò dòrú sójú kan náà torí pé ẹni tí ń darí ẹ̀ ń bẹ lókè ó náà ní Allah subhanahu wa ta'ala ó lè funfun láàárọ̀ ọpọn lọ́sàn-án ó bá bá wọ ọlọ́run tó lè fi kó dúdú lálẹ́ ó lè dùn lónìí kó dùn kóró ilé ayé kò sébù ọ̀run yí kiri ni tọ́lọ̀ bá rí máa ń yọ yẹ ká máa ń yan ọlọ́run ní gbogbo gba ní ká sì máa wárìrì fọ́kàn wọn máa bẹ̀rù jìnnìjìnnì pé áà ah, ah, ọlọ́run ọba o jallat qudratuk mùsùlùmí yóò máa wo ti ń ṣẹlẹ̀ lákòókò tó wà torí ẹ̀ pé yóò sì máa rántí yóò máa gbọ́ tàn torí kọjá nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó lọ́wọ́ bá ti mú wa bí ṣe ń kẹ́kọ̀ọ́ lára àwọn ìṣẹ̀lẹ̀ tó ti pass bẹ́ẹ̀ náà ni wọ́n máa lo ìpínlẹ̀ lọ sí ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ yóò máa kẹ́kọ̀ọ́ ńbẹ̀ bákan náà yóò tún máa lọ kẹ́kọ̀ọ́ lára wípé nǹkan báyìí yóò ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la nínú sẹ̀ríà àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ń bẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa a ti sọlẹ̀ àkáyè nù èyí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ gan-an àwọn wò láwò rẹ́rìn ẹni tí ò sàǹfààní láàrin èyí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí wò láwò rẹ́rìn lẹ́wọ́ fẹ́ sọ yìí lórí kọjá lọ fún yóò fi bára rẹ̀ ga sọ́hùn kí nìyẹn àwọn èèyàn ti bá ti wọn lọ bọ́ bá jẹ́ àfa ó lè kò sí ìkà ó mọ̀ tó ń pẹ̀ kálá kálá tó dé nìyẹn ẹni tó ṣe ń gbà náà orùkú ò ti dáró àràbá náà lákòókò sí àwọn ọ̀sẹ̀lẹ̀ ìgbà tó rí kọjá ẹ jẹ́ ká kọjá ń bẹ̀ pẹ̀lú ànádùwà Musa àrí ìsọ̀rọ̀ àti ọ̀sẹ̀lẹ̀ àwọn ẹjọ́ ìjẹ́ pẹ̀lú díẹ̀ nínú tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ torí pé ẹni tí máa ń rántí àná tòní òní jọ́ lójú tó nǹkan yóò ti múra kalẹ̀ pé kàzá ní ká bọ́lọ̀ ti ṣe é nu kì í ṣe lé ìlà kọ̀ọ̀kọ́ tọ́lọ̀ kọ̀ọ̀kọ̀ sí ṣùgbọ́n kí ni ń fa àwọn àṣẹrẹ yìí akẹ́kọ̀ọ́ mẹ́bàá kan náà anábìwá Musa ayé sọ́dà tó wọ̀sẹ̀dá ó kojú àwọn èèyàn kan tó jásí pé tí wọ́n bá ní ẹni tó burú jù láyé tọ́lọ̀ ń di ń dá nínú àwọn ẹ̀dẹ́ ènìyàn àwọn náà lọ́mọ Ísírẹ́lì wọ́n ya kente wọ́n yawọ́ wọ́n lárí sí wọ́n gọ̀ pẹ̀lú ànábì ọlọ́run ọba sáńpẹ́ àti Musa ayé sọ́dà tó wọ̀sẹ̀dá àwọn ọmọ israẹli tá à ń sọ̀rọ̀ wọn yìí àwọn tó bá ànábì Mùsá lògbà ni mò ń sọ lọ́wọ́ yìí wọ́n gọ̀ pẹ̀lú ànábì Mùsá wọ́n tán ànábì wa Mùsá ní sùúrù alayhi salatu wa salam débi pé wọ́n fi wá sọ pé yá Mùsá bọ́ àyọ̀ mahma tàkìnà bihi min aya gbogbo nǹkan tó rí ọjà lára kó làkọ́ sọ lẹ́dọ̀kì kó sọ kedilẹ̀ kó sọ pépà tó wú kọ́ lédi nǹkankan kí ni wọ́n sọ fama nahnu laka bi mu'minin a ní gbà fún ọ mi ò tí ì rí bẹ láyé tó tó báyìí láyé sẹ́mi òbí tí yẹn bá fẹ́ tẹ̀sí lákòókò dá wà ẹni tó ya wèrè tán tá bá lọ bá kí lọ fẹ́ jẹ láyé mo fẹ́ kọ́lé màá kọ́lé fún ọ mo fẹ́ ra ká màá ra ká mo ṣe fún ọ sọ́tẹ̀lé ó rí pé gbogbo èèyàn tẹ̀lé àwọn ọmọ israẹli ní kódà kọ ra káà fún wa kódà kọ kọ́lé fún wa kódà kọ gbogbo ara tó rí ọdá pàmánà nù lákà bí mo mímí àgbọ̀ àgbà ó jẹ́ ká máa sọ pé ìran ńlá nìran yẹn ìran ńlá wọ́n wíkẹ́ ní ò tí ìmọ̀ràn tó burú tó bá nínú àwọn àjà tọ́lọ̀ wọn bàjá lórí ilẹ̀ ayé àwọn ìmúta àrísọ́lá ti wọ̀ sẹ́lá ọ̀n bá lọ mọ̀lẹ́bí bá ń ọlọ́run wá fún wa ní àwọn ìyà oríṣiríṣi tó ń ti bẹ́ẹ̀ náà pẹ̀lú àwọn ìyà yìí tí wọ́n gbà wọ́n gbà ọ́ ọlọ́run ní nǹkan báwọn lára sí wọn nǹkan tọ́lọ́run fi jẹ wọ́n yà pọ̀ ṣùgbọ́n báwọn lọ́wọ́ nínú ààyè yìí ọlọ́run ní fa arsalna alayhim tufan nígbà tẹ́lẹ̀ gbọ́ ẹ̀rọ ẹ̀yọ́ mẹ́sírẹ́lì máa fi ilé mú yín fàárùsánná àlẹ́yìn mọ̀ kúrú báyìí mo bá ní kí omi ọ̀sẹ̀ nílùú wọn omi omi bá fẹ́ àti omi tí ń sẹ́yìn ní àtàtì ọlọ́run àti ọlọ́run oní òpè omi wájà yìí ló ti fẹ́ kọ́ sẹ́yìn wẹ́yà sẹ́ńdọ̀ omi tó ti gbẹ tí ń sẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó gbẹ̀yìn àti ọlọ́run ọlọ́run ni àwa ní kí omi kọ́ ya lù wọ́n omíyalé má wọn máa ń ṣẹlẹ̀ yà kí fúlù omíyalé ti lẹ̀ wá ń bẹ̀rẹ̀ wọn àwọn omíyalé ọlọ́mọdé àrùn omíyalé tọ́nà sí àwọn ìbẹ̀rẹ̀ ọlọ́mọdé ọyá àdọ́wà omíyalé lọ bá àwọn ọmọ Ísírẹ́lì àtọ́nà ààrẹ ní mo tó bá a ní kí àgbàrá kọ́ gba gbogbo òlu wọn kọ́ máa gbé wọn ọ wá pa wọn lọ wọn bá sáré lọ rọ́bà ànábì Musa yá Musa bẹ̀lọ́m fún wa ọlọ́run nípa tó ń bẹ̀rẹ̀ ọ̀hún ọlọ́run ní kó mi ò dúró bómi ti dúró báyìí wọ́n gbádùn bí ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin ọjọ́ márùn-ún ẹ̀yìn musa ní àdéhùn tẹ́ ṣe tẹ́ lẹ́gbàá síláàmù ẹ wá gbà wọn nínú o kọlu mahma tàbí náà bí mi ní àyà tí ń lè dábàrà náà bí ha fàmà náà láti bí mo mi ní àwọn onígbà ọ àgbọ mo tún gbà wọn tún ta ayé rọrùn lọ torí bí ànábì ọlọ́run ti bẹ lọ́run pípọ́ lọ́run mọ́ mi dúró omi ti ti dúró ọlọ́run ọba òtórí ilé nǹkan tó pé omi tó padà wá wọ́n ń sáré rọ̀ ọlọ́run tó ní fún yá àwọn ilé líle ní ọ̀rọ̀ wọn ẹjẹ́ ara nǹkan mí nǹkan ọlọ́run wá jà rọ̀ ilé la rán omi sí nígbà náà àtòkò ṣùgbọ́n nísìnyí òkò la fẹ́ ránṣẹ́ sí ọlọ́run wá sẹ́ẹ̀tì àwọn tata àwọn tata ti jẹ ilé ti jẹ gbogbo ẹ̀ wọ́n ní tata tọ́lọ́ ń fẹ̀tì sí wọn nínú tàbí wọ́n nígbà tó jẹ oko tán wọ́n jẹ oko tán wọ́n abọ́ sílé àti tata máa jẹ bẹ́ẹ̀ tata jẹlẹ̀ tata ọjẹ ilẹ̀ ọjẹ wíńdò gbogbo nǹkan tó jẹ́ sí pé kìí ṣe ìrùpẹ̀ tó wà nígboro tata bẹ̀rẹ̀ sí jẹ ọjẹ jí gbogbo ẹ̀ nígboro nígbàtí ilé ìkọjá bẹ́ẹ̀ wọ́n tọ́lọ bá nàbì Musa pé ọ̀dọ̀ wọn lánà rọ́bàk báwa bẹ̀ lọ́hùn àbí tó bá àbí Musa tó bẹ̀ lọ́hùn ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn anábì ọlọ́ni ní sòrò púpọ̀ bẹ́ẹ̀ náà ló yẹ ká àfa òòrùn títí bá rò pé kíkẹ ẹni tí ọgbà kọ́ bàjẹ́ tányányá tí bá ń bàjẹ́ lọ àmà wọ́nà fún pípò ní ó ti gbà ní kọ́sá gbà Islam ọlọ́run tó rán tata wá ọ̀tàn kà ń lẹ̀ láì fin ẹni kankan pa ó fún ọlọ́run tó kà ń lẹ̀ bẹ́ẹ̀ máa lọ àti ọlọ́run kọjá abẹ́ ọlọ́run bá bẹ̀rẹ̀ sí wa o ẹ̀rọ sì bá àyàn tí àbá gbọ́dọ̀ ti ń ṣiṣẹ́ ń ti ń ṣiṣẹ́ rẹ̀ ẹ̀gbọ́ bá àyàn ẹni kan wọ́n máa sáfárà ta ni kí lọ jẹ́ ta bí ọ kí n bàbá tó bí ọ jẹ́ kí nìyá rẹ̀ jẹ́ ìlú wo ló ti wá kí nìran rẹ̀ ìbọn máa dámà ni ọ́ ta aládẹ́mọ̀ wájú ọlọ́wọ́n ọba alẹ́ sọ̀rọ̀ àti ọ̀sẹ̀lá èèyàn tó parí ọmọ ẹsẹ̀ lè tata lọ àmì mọ́ta ni ẹ wá ọ̀yà ẹ̀yà jọmọ́ ọ̀sẹ̀ lọ́wọ́n ọba wọ́n ní à fama nahnu bí mo mí ni gbà tó rò lẹ́yìn lọ́dọ̀ tó nígbà wọn ò tún gbọ́ àrẹ́bì mọ́ta tó ní tó ọlọ́run ó tún dẹ́yìn wò wọ́n ní kí ni kó mú wa òpin ẹ̀ka àwọn mélòó kó nǹkan kú láàrin àwọn ọlọ́run ní wà lóko mmalì àwọn onímọ̀ ní wà lóko mmalì ọlọ́run dẹ kòkòrò kan tí wọ́n ń pè ní kó mmalì wọ́n á máa túmọ̀ ẹ̀ sí ìdun nígbà kí ni tí máa jẹ ẹ̀jẹ̀ tí máa mú ẹ̀jẹ̀ yẹn wọ́n tún ní kó mmalì jẹjẹrẹ jẹjẹrẹ yìí ọwọ́ abá gbogbo ẹran ọ̀sìn ẹran ọ̀sìn wọn kó egun kò kú o sẹ́nu pé dábàá kún ọ̀pọ̀ ti kú kò ní kú ṣùgbọ́n kò ní wúlò wọ́n lọ́wọ́ jẹ gbogbo nǹkan ọjẹ gbogbo nǹkan wọn wọ́n tọ́ lọ rọ́bà àtẹ́lẹ̀ mọ́tà pé ìwà mọ́tà bá wà bẹ́lọ́ àwọn mọ́tà rẹ̀ sọ́dá sọ sẹ́lẹ̀ tó ṣàdúrà ọlọ́run mọ̀ kúrò nígbà tí wọ́n mú kúrò tán àwọn mọ́tà lọ́bà wọn pé wá sí lọ́hùn wọ́n ní tó ti gbàgbé ta sọ́jọ́ kìnìún àná fàmà náà láta bí mo mí ní asíláàní gbà nígbà tó o bá dé àwọn ètò ìjọ ọ̀rọ̀ jọ ẹlẹ́mìlélẹ̀ ọmọ ìfẹ́ àwọn ìmúta tó ń bá tẹ́ lọ ọlọ́run tó ní ogun kù ẹlẹ́kẹrin wọ́pọ̀ fàájà wọ́pọ̀ fàájà ọlọ́run tó wá jẹ́ ẹran kan tí wọ́n ẹran tá a mọ̀ sí ọ̀pọ̀lọ́ ìmísí àrà lọ́lọ́run kò sí ìtọ́lọ́wọ́n ọba wòlé ibi jẹ ẹmọ ẹ̀dá ẹ̀dá mọ̀lẹ́yà tí ẹ̀ bá ní ọ̀pọ̀lọ́ bí ṣe ń rìn tí ọ̀lẹ́gun tí ààrẹ gun lára rẹ̀ ẹsẹ̀ rẹ̀ ọ̀dá tó orí rẹ̀ náà dórí nǹkan gidi ní ìfẹ́ ọ̀pọ̀lọ́ yìí ó lè pa ọ́ ó lè palu yín o ah, ọ̀pọ̀lọ́ kí ni ń jẹ́ bá ń bá fún ní kíní kan yóò ẹgbẹgbẹ̀rún ìbọn kan pa a ò sí ìmọ̀sí ọlọ́run ọba ọlọ́run ní àwa jẹ ọ̀pọ̀lọ́ táwọn ọmọ ìsírẹ́lì mú lọ̀pọ̀lọ́ ilé ìjọ àwa tí wọ́n bíra wọn wọ́n bíra wọn asẹ́ẹ̀tì ẹ̀ wáyé ta ní sẹ́ẹ̀tì ẹ̀ Allah ọlọ́run náà pọ̀ lọ sí wọn ẹ wá máa wà níwùú tọ́lọ́run ti fún wa o bọ́lá ń bá rán ẹranko tó fi jẹ sí wọn ní tẹ́lẹ̀ wọ́n gbé ọbẹ̀ dé nìyẹn ta ní ọjọ́ pọ̀ lọ yóò kú dànù poison ọlọ́run wá rán ẹranko tí ò ṣe jẹ tọ́ba náà ẹranko tó ṣe jẹ fún wọn ní gbé ọbẹ̀ ti dé ẹ máa ká máa jẹ ẹran ọlọ́run òun náà ni àrùn wọn bụ lọ́pọ̀lọ́ síwájú ìgboro lọ́pọ̀lọ́ wá pọ̀lọ́ ní ogbó wọ́n ní bí wọ́n bá sí báyìí wọ́n bá ọ̀pọ̀lọ́ ń abó oúnjẹ tó gbé bíbù lọ́ba sí báyìí ọ̀pọ̀lọ́ ni ọba ń bẹ ó faṣọ kọ́ tó bá fẹ́ wọṣọ báyìí nínú àpò aṣọ ọ̀pọ̀lọ́ ni ọba ń bẹ fẹ́ mọ̀ fẹ́ wọ́gà o ọ̀pọ̀lọ́ dẹ̀ ara èèyàn fi torí pé kò láwọ̀ rere àwọ̀ rẹ̀ ọ̀dà kò ṣe wíwo yẹn rẹ̀ ọ̀dà tó bẹ́ẹ̀ ó tún wáá rí bákan ẹ̀ka rí pé ẹ̀dẹ́ ọlọ́run ọ̀fọ̀sọ̀ sí la ní bá pè ọlọ́pọ̀lọ́ àti kọ́ ya máa bínú torí pé kọ̀ rẹ̀ wà kò tún sí ọlọ́run ẹni mo dé ọpọlọ sí wọn wọn wá ń wọ gbogbo àyè wọn bọ́ pọ̀lọ́ bí wọn dókè nínú wọ́dúrúkù bí wọn bá sí ọpọlọ wọn bá náà inú pocket mẹ́bàsì ọ̀pọ̀lọ̀ wọn bá ń bẹ̀ inú àpò aṣọ ọ̀pọ̀lọ̀ wọn bá ń bẹ̀ bọ́wọ́ ẹgbẹ́ ní káà nígbà náà tó tilẹ̀ kan pa bábá wọlé báyìí ọ̀pọ̀lọ̀ ti dókòó lórí ìsìnkú ẹ̀rọ tí kì í dẹyọ kan wọ́n sùn wọ́n ní kẹ̀kẹ́ ayé sú wọn. aa ah, wọ́n mú sá ọ̀dọ̀ wọn lánàá ọba báwa bẹ lọ́hùn eléyìí kọjá ń dáa lé máa pa àti níta ń pa ẹ̀fọn tó ń pa nínú ilé rẹ̀ kọ́kọ́ ní tọ́ba yà wọ́n sí ọ lọ́wọ́ ọkùnjáde ilé fẹ́ fọ́nìyà ọlọ́run ọ̀tẹ́sí ọ ní ṣeṣe táwọn fílì táwọn fílì táwọn pàánì kò tó nǹkan ni ẹ̀yẹ̀dẹ̀ tó ti ẹ̀jẹ̀ pọ̀ bá fẹ́ fílì tiẹ̀ kan fẹ́ pa gan tọ́lọ́run ò sí pa àwọn náà fẹ́ pa kò pa nígbà ọba pa kan pa pa láàrin wákàtí mẹ́fà tọ́ pa ọ̀pọ̀lọpọ̀ láàrin wákàtí mẹ́fà níbi ojú ń pa lọ́wọ́ ibi òfin pa wọ́n tún ti bò ó kí lọ fẹ́ ṣe ọkọjá abẹ́ àbá ọ̀rọ̀ ń gbà náà èyàn ó rò pé kí ní iye ọwọ́ mú lágbègbà ẹni tí wọ́n fẹ́ bá sọ̀rọ̀ Músà tí wọ́n fẹ́ bá sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti bóun náà ló lè sọ bọ́lọ́ kí ni wàá mọ̀ kó lè bọ́lọ́ sọ̀rọ̀ tọ́lọ́ ń sìn gbàdúrà èyí ti tẹ̀ tẹ̀lé ń tó wí fún yín wọ́n tún lọ bá nàá Mùsá wọ́n Mùsá ó tún dé o àbí Mùsá ò bínú ẹni tó ti tẹ Ọlọ́run ó ní faradà bí yẹn bá ń pa ara ọ̀dọ̀ ọ̀lẹ́ títà ń yarí títà ń yarí pé tí ọ̀sá gbọ̀ títà ń para títì ń dáhùn títì ń padà wá máa dá lóhùn o máa dá lóhùn o má lára ẹ̀ wọ́n ní wọ́n mú tábà wà bẹ́ẹ̀ lọ́hùn àwọn ìmúta tó bẹ́ẹ̀ lọ́hùn ọlọ́run tó ká ọ̀pọ̀lọ nílẹ̀ àwọn ìmúta àyè sọ̀rọ̀ àtọ̀sẹ̀lá àwọn lẹ́yìn ọmọ ẹjọ́ yá ẹjá jọ máa tẹ̀sí ó ti gbàgbé tó ah, ah. ti wá gbà wíwà máa násìnú láta bí mo mí ni ó gbàgbé ń dá wíwà nígbà àní tẹ̀lé ọ̀ àwọn ìmúta tó fi wọ́n lẹ̀ ọlọ́wọ́ tó ń mú àmì ní ìwà bá wọn wà jám ọlọ́run jẹ́ ẹ̀jẹ̀ sí wọn ẹ̀jẹ̀ ọlọ́mọdé àrẹ́jẹ́ ó ti wọ́n ẹ̀jẹ̀ ò ṣe mú njẹ́ òtò ṣe mú ọlọ́run tó ń jẹ sí wọn ọlọ́run jẹ́ ẹ̀jẹ̀ sí wọn bó lẹ̀jẹ̀ ṣe dé wọ́n ní gbogbo omi oko wá dẹ̀jẹ̀ omi oko tọ́fẹ́ pọn bọ́bá ju kílókù ẹ̀ sínú kànga bọ́bá bàbá ẹ̀jẹ̀ lọ́fà omi tó pọn nínú ilé rẹ̀ nígbà tí ó fi pọn omi nù mọ́mọ́tọ́lọ́ ń dé gbogbo omi dẹ̀jẹ̀ tí yóò á ẹ̀jẹ̀ sẹ́mọ̀ pé ògbẹ́ni ọ̀pá ìyá ilé ńlágbára púpọ̀ tọ́lọ́pọ̀ ọlọ́run níbi yọ́mọ̀ rí nǹkan jẹ yọ́mọ̀ rómi mu eléyìí kò sómi tí ó mú mọ̀ ó dẹ̀ lé jẹun láì mú mi sí bọ́ọ̀ bá mú mi láàrin wákàtí mélòó kan ẹ̀mí rẹ̀ ọ̀pọ̀ kódà kọ́ máa jẹun ọlọ́run ni a tó wá bẹ ẹ̀jẹ̀ sí wọn ẹ̀jẹ̀ wá gba gbogbo nǹkan tẹ́ ń pèlè mi lọ́dọ̀ wọn wọ́n lọ bá nàbí Musa gbọ́ Musa ó tún dé àmì tún sàdúrà ọlọ́ni àyà ti ń mú fasọ́lá àwọn àmì tí mo sọ láàrin ní òun wálẹ̀ kan náà fún wọn mú wálẹ̀ yọlẹ́yọ ni fásitàkìbàrú wọ́n wá ti gà wọn ò gbọ́rọ̀ wọn bá gbọ́ wọ́n kà nù ọ̀hún máa ń mójúri ni ọlọ́run ní ní tí wọ́n ní ẹ máa para yín lọ sóòrò pé ẹ̀ ní para yín àṣẹta ni àṣẹ ọlọ́run ni ọwà máa wù yín sí ọlọ́run tó bínú sọmọ ẹsẹ̀ gan ẹ máa para yín nígbà tí ẹ máa para yín kálukú wa ń yọ àdá ọ̀bẹ gbogbo ẹ̀ ló wà múra sọ inú pa yẹn náwó sókè tá a lọ ẹbí ọmọ rẹ ìyàwó rẹ ará ilé rẹ náà lọ́pàá ìyà lọ́lọ́run gbé fún wa ọlọ́run fi àjẹ wọn ọlọ́run mọ́tẹ́ ìyá rẹ̀ sí wọn lọ́run bí ìyà ọlọ́run bá bá dé èèyàn nìrí náà má tí ìyà ọlọ́run bá bá dé etí rẹ̀ ò ní gbọ́ràn má ò ní mú òdodo lódodo má ó sì máa wò pé tí ń ṣe lọ́dára yìí bọ́lọ́run ti fi fáwọn ọmọ ẹ̀sọ́ yìí ọmọ ẹni bá ṣe máa ń lò lọ́wọ́ yóò sì máa gbọ́ kí ẹlẹ́ ọmọ pé tí ń ní coronavirus tọ́lọ́ wọn bá jẹ sí ìlú ńlá nì tí gbogbo ayé ma China gbogbo ayé ma China ẹ̀rọ ní àti pọ̀tọ̀ ọbọ̀lọ́n ti fún wọn lágbára ẹ̀rọ bí ti bẹ̀rẹ̀ zero wọn ti bẹ̀rẹ̀ gbèjì ayé wọn tálíkà ju tálíkà àwọn ẹni wọn bẹ̀ tálíkà jù lórí ayé bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ti tẹ́ tẹ́ tẹ́ tẹ́ wọ́n ti wà lókè dèjì ọlọ́wọ́n á jẹ kòkòrò tí òjì kékeré báyìí lọ sí wọn ọwọ́ ń pa ẹ̀mí nípakúpa ọwọ́ ń mú ẹ̀ bó ṣe wù tágbára ni òsì níbẹ̀ yẹn sí nǹkan tá a fi mọ̀ pé nǹkan báyìí yọ ṣẹlẹ̀ nínú nǹkan àìsàn ayé tí òsì lọ́dọ̀ wọn ni ṣùgbọ́n lọ́n tẹ̀bí inú sí wọn lẹ́bi jẹ́ sí gbogbo nǹkan tí wọ́n ń gbé káàkiri lórí social media pé ìyà tí wọ́n ti ń jẹ àwọn China tẹ́jọ́ mùsùlùmí Allahu a'lam ọ̀rọ̀ lọ́mọ iye ó ní agbára ní nǹkan bí ọdún bí báyá bí ọdún bí 15 àti 17 years tó rí kọjá lọ tí mo wà ní ibi ọjọ́ ọ̀nà ẹ̀kọ́ ní ààyè tàbí kẹ́kọ̀ọ́ mo láwọn ọ̀rẹ́ tó jẹ́ mọ́ China kájọ kẹ́kọ̀ọ́ papọ̀ kódà mo gbéde wọn díẹ̀ díẹ̀ kọkàpọ̀ tó nǹkan nígbà náà ayé wọn dára ní China nígbà náà wọn ò fara ní mùsùlùmí tó wà náà ṣùgbọ́n wọn gbà wọn láyé bí kí wọ́n kọjá àìtúmọ̀ nísìnyí wọ́n fúnlẹ̀ bá mùsùlùmí àbọ̀rọ̀ máa sọ fún jẹun fojú mùsùlùmí rí bẹ̀rẹ̀ lórí mẹ́mbà ó èyí gbogbo china dọ́bà yọ bóyá ara rẹ̀ náà lọ́lọ́run bẹ ìyá ìwá fún wa ṣùgbọ́n mùsùlùmí òdodo sọ́bà ní làákàyè ó ní máa wò lásán ọmọ àwọn òpó ìjọ táwa náà bá ṣe bí wọ́n ti ṣe bóyá ètò ju tí wọ́n lọ lọ́wọ́ ọ̀dẹ̀ táwa ń bákan náà tá bá dẹ̀rẹ̀ ń tọ́ sí àṣàdúrà tánà kí ni ká máa ṣe sallallahu alaihi alhamdulillahi alladhi afana min ma وفضلنا على كثير ممن خلق تفضيلا بكنا akẹ́kọ̀ọ́ ń bẹ̀rẹ̀ pé agbára àná tọ́lọ́run ti ń dára fáwọn tí wọ́n ya tí wọ́n ti gàrú tọ́lọ́run ọba ó sì wà ń bẹ̀ gidi tí wọn náà bá dán o ọlọ́run rẹ̀ láti tẹ̀sán pọ̀ ní ọlọ́run bá gbọ́ làwọn kò ní bí gàrú tọ́lọ́run ọba tí wọ́n bá ní kí ló fi ọmọ Ísírẹ́lì wọn ò gbà wọn ò gbọ́ wọn ò gbà fún ànábẹ́wà Mùsá àríṣọ́ra sọ̀rọ̀ sẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ṣe ọlọ́run ọba ó ti máa ṣe pẹ̀lú gbogbo àwọn tó bá yarí pọ̀wọ̀n ní ìtọ́lọ́run ọba ṣé mo mú yàrá wa ọlọ́run mọ̀sí wa lẹ́ńtí ó yarí fẹ́sìn rẹ̀ kọ́mọ̀sí wa lẹ́ńtí ó takò ẹ̀sìn rẹ̀ kọ́mọ̀sí wa lẹ́ńtí ó ṣe jà àrùsọ ọlọ́run ọba ọlọ́run ọba bẹ̀ ọ́ àìsàn tó gba yìí ti ń dẹ́mi légbodò tí wọ́n sọ fún ọmọ nàìjíríà náà tó ti mú ní ọ̀hún wọ́n lé ní àwọn tó wà ń bí ọ̀rọ̀ náà lọ jáde àfi bá yọ jáde súnà nàbì náà ẹnikẹ́ni tó bá wà láàyè kan tí àdánwò bá wà ń bẹ̀ tó bá ká ọ má bẹ̀ ọ̀bọ̀dọ̀ jáde sallallahu alaihi wa sallam prevention is better àwọn ìwà ní tí bàbá wọn jọ máa lù ní tó wà níta ìta ló ti wà tí nǹkan yẹn ò tí tí níbi tó wà ìlú rẹ ti ní àdánwò yìí wà anábìlẹ̀ ọ̀gbọ́dọ̀ lọ́ọ́lé bù ìwọ tó yìí ń bẹ tí kìíní ìka ọmọ o ìwọ tó ọjọ tí kìíní ìyẹ ọka ọmọ bánàbí ti ànábì òní máa sọ àwọn ọ̀rọ̀ báyìí títí bá ṣe ànábì Muhammad sallallahu alaihi wasallam abẹ́lẹ́ àwọn bàbá láàánú jùlọ kó sí ọ̀pọ̀lọpọ̀ asọ́láàt àti asọ́láàm fún ànábì Muhammad sallallahu alaihi wasallam kó sí ọ̀pọ̀lọpọ̀ asọ́láàt àti asọ́láàm fún ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo wa náà ọlá asọ́láàtù ni orí asọ́láàtù ni kó pin kárí gbogbo àwọn náà ta tẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wasallam kọgbà gbogbo ìjọsìn wa kọgbà lẹ́sìn fún wa sáàtì ìjábà sáàtì ìjábà tí ń bẹ lọ́jọ́ òní ọlọ́run ọba kó fún gbogbo wa ṣe kò ń gẹ́rẹ̀ tọba jẹ́ tó wá ṣe kò tá a bá ṣàdúrà ń bẹ ọlọ́run kọ́ mọ́ dàlú wa láyà kọgbà lẹ́sìn fún wa wọ́n á ṣe rò dáhàwá ní alhamdulilayi wa sallam الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله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 ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله هدى أحوى سنقرئك فلا تنسى إلا إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا في الصحف الأولى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 تخيف الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تلقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يؤمن ولا يؤمن وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها در وأكواب موضوعة ونمارق مرصوبة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف طرحت فذكر إنما أنت مذكر لست عليهم بمصيبر إلا من تولى وكفر فيعذبه الله العذاب أكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله